ṣèbí wọ́n ń wádìí ayé kiri hmm. ayé ò dẹ̀ ṣe rí ìdí ẹ̀ tán ni hmm. ó ṣe ń jẹ́ akákaaka hmm. kò kún wọ́ awowowowo kò lópin ìyàmẹ lẹ́ni àtẹ́ka tẹ́rẹ̀ rẹ̀ kárí ayé. Yorùbá Gidi TV. ọmọge tó ń fẹ́ nígbà tó fara ẹ̀ hàn òun apá kan ara ẹ̀ ẹja apá kan ara ẹ̀ èèyàn ṣó ṣeé ṣe kí Yemọja ó fara hàn yàn. ó máa ń ṣe ṣe bẹ́ẹ̀. ó ṣeé ṣe bẹ́ẹ̀. sẹ́yìn hmm. àbárí gan kì í ṣẹja lọ́hùn hmm. hmm, tó bá fẹ́ fara hàn yàn ló máa dẹja. tó bá fẹ́ fara hàn yàn ní í dẹja wọ́n ní bẹ́ẹ̀ yẹn bá dé àjùlé ẹ̀ bí kéèyàn máa rí gíláàsì bí kéèyàn máa ráwọn nǹkan funfun àwọn nǹkan ẹ tó rẹwà ìrísí ẹ̀ gan ó rẹwà torí nígbà tí ọkùnrin tó lòun fẹ́ mọ̀ mí wọ̀ táyé ń sọ̀rọ̀ ó ní ńṣe ni obìnrin ọ̀hún dúdú minimini bí ewéko tí omi ó tún wá gùn nànànà dé gìgírísẹ̀ rẹ̀ oníṣe ni màá kà á. ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀. Yorùbá Gidi TV. bí mo ṣe débí orin yẹn ló kọ́kọ́ kó sí mi lẹ́nu tán pé iyemọja yéyeye iyemọja o iyemọja yéyeye iyemọja o iyemọja gbàlúbọ̀sà kófìrò fọ́ iyemọja yéyeye. mo ṣe wá gbórin mu àwẹ ń béèrè tí n bá dọ̀dọ̀ yín. Yorùbá Gidi TV. téèyàn bá ọkọ a máa lálàárọ̀ ọkọ yẹn lójú ràn hmm. ó lè máa wá bá sùn tó bá ọkùnrin a máa bóbìnrin sùn. obìnrin náà máa ní aya ọ̀run. ọkùnrin náà ní. ìyàwó ni pè é. a máa bóbìnrin sùn. lójú kódà abẹ́ ìgbádùn ẹ̀ jù tá a yé mi. yóò tún jẹ́ ìgbádùn ẹ̀. a jẹ́ ìgbádùn ẹ̀ jù a yé mi. alakula. bó bá jẹ́ obìnrin hmm. a máa wá bá sùn hmm. kódà bò lóyún oyún yẹn á yọ dànù. bó ni ọ̀dọ́bìnrin kan ṣe lè mọ̀ pọ́ mọ́ omi lòun. wọ́n báwọn náà ń ka kiri wọ́n lọ ṣọ́ọ̀ṣì àwọn oníṣọ́ọ̀ṣì tẹ̀ ń tá ṣeré fún wọn gan hmm. wọ́n sọ fún wọn pọ́ mọ́ omi ni wọn àwọn náà máa gbé sólò odò àwọn náà máa gbé gbogbo nǹkan náà máa di rẹpẹpẹ òdodo àwọn ni wọ́n bá wọn ṣe gbòòbá yà wọn ajá náà wọn á dé rú ọ̀dọ̀ yìí. bẹ́ẹ̀ ni mi ìbá ròdò báyìí yóò máa ké ni hmm. yóò máa ké ni pé ọmọ mi ló ń wo. ẹlòmíì ò sẹ gbọ́dọ̀ gbàbẹ kọjá rárá. omi yẹn lè gbé lọ àdàbí kókó sí ló máa rí lójú ẹ. Hmm, mo fẹ́ lọ bá mọ̀mọ́. ẹlòmíì ò mọ nǹkan tó ń jẹ yemọja wọ́n ṣàmọ̀ pé odò wà tí wọ́n bá ti béèrè tí wọ́n bá ní ẹlẹ́gbẹ́ ni ẹ́ máa pè bóyá ẹgbẹ́ omi o bóyá ẹgbẹ́ odò tí wọ́n bá ní ẹgbẹ́ odò ni o ó ti wò pé kò sí nǹkan mímọ̀ èsè ni kó tó dẹ̀ dé pó yẹn yẹn pèsè kó tó kàn yẹn ó níbi wọn máa ń bá a dé kó tó kọ pé ẹgbẹ́sẹ̀ lè odò fún Yemọja. Yemọja àwòyó oníye ṣẹ́ ń gbóhùn mi o Yemọja àwòyó ẹ̀rù ẹ̀ bà mí ń bẹ̀bẹ̀ o aráyé mo ń onílápàání. Yorùbá Gidi TV. lẹ́yìn ìta gbàlejò ọkùnrin kan tó sọ ìrírí ayé ẹ̀ bóun ṣe pàdé Yemọja tóun sì fẹ́ Yemọja tàbí ká sọ pé tó fẹ́ mọ̀ mí wọ̀ta gẹ́gẹ́ bí girlfriend tí wọ́n jọ lògbà fún sáà kan tó sì ṣàlàyé ọ̀pọ̀ nǹkan fún wa a ní ká gbégbèsè kan nítorí pé ìtàngbésí ayé èyí ló ṣú wa lójú láti lọ ṣèwádìí nípa tí wọ́n pè ní Yemọja àwọn kan lóòṣà ni wọ́n ní ìsàlẹ̀ odò ní í gbé àwọn kan lẹja ni àwọn kan ní ẹja tó lórí èèyàn ni àwọn kan ní ara èèyàn ló ní lókè ó sì nírú ẹja bó gan ló ti rí nínú ìrìn àjò yìí lẹ́ ò ti bó ṣe ń lọ nípa Yemọja ẹ máa bá wa ká lọ. ìwọ orí wo wo Kúnlé Mọdé kẹrin bí ọkọ tuntun òun ò sì ní ṣẹ̀ṣẹ̀ wé tó tapá gàgàgà tapá gàgàgà lójú iná tí náà ẹ̀mẹ́wé igi oko jẹ torí àwọn ìràwọ̀ tó bá fojú doṣù wọ́ ọ̀kùn ní èmi ò sì ní wọ́ ọ̀kùn ni mo ṣe fìbà fún Elédùmarè ọba dániwáyé ọba tó lágbára jùlọ mo sì fìbà fún ìgbà àgbàlagbà tó kún fún àgbàrá gbàgbára gbàǹgbà tẹ́gbà gbèjì àgbà kó òkan lè fàyà gbàǹgbàǹgbà nígbà kí ìgbà tọ́ ẹ ń Ọlákúnlé Fásùgbà mi mi mo wà níbi tí n ó tún ti máa jíròrò lórí àwọn nǹkan alágbára tí ń bẹ ńlẹ̀ Yorùbá tẹ́ fi mọ̀ wípé agbára ń bẹ ńlẹ̀ yìí ṣé ẹ ti gbọ́ nípa Yemọja rí kí ni ìgbàgbọ́ yín nípa Yemọja nígbàkigbà tẹ́ ẹ bá gbọ́ Yemọja kí ni tí mo wá sí yín lọ́kàn ẹ bá mọ̀mọ́ ẹ bá wọn sọ̀rọ̀ mọ̀mọ́ náà ó sì bá yín sọ̀rọ̀ torí ẹ láǹfààní àti comment lórí comment section bí tó yìí ṣe ń tẹ̀síwájú mama inú mi dùn láti wà pẹ̀lú yín lórí ètò yìí mà. inú mi náà dùn. ẹ ni mà àwọn èèyàn káàkiri àgbáyé náà máa ń wo ìkànnì wa wọ́n fẹ́ mọ púpọ̀ sí nípa yín ẹ bá ń darúkọ yín màmá hmm? ẹ bá ń darúkọ yín fáwọn èèyàn màmá. títí láyọ̀ àyọ̀ká. Hmm. ṣé bóun ni wọ́n ṣe ẹ mọ̀ pé tá a bá fẹ́ kí wọ́n ní aborúbọ yìí o la máa kí wọn bóun ní ẹ ṣe àdáhùn náà àwọn náà wà ní babaláwo. Hmm, aborúbọ yìí màmá mi o. <laughs> Yemọja báwo ni wọ́n ṣe máa ń pe àwọn oníyemọja pé àwọn fẹ́ kí wọn àbí báwo la ṣe máa ń kí wọn. máa ń ṣe kábíyèsí o. kábíyèsí o mm. báwo náà ṣe dá. a ló yọrí igbó. ó yọrí igbó. Mm. Hmm. àwọn nǹkan pọ̀ tó ń rú àwọn èèyàn lójú tí wọ́n sì fẹ́ mọ̀ nípa ẹ̀ àkọ́kọ́ lánàá a ṣètò kan níbi tí ọkùnrin kan ti sọ pé òun fẹ́ Yemọja rí tọ́mọ ń pè ní mọ̀mí wọ̀ta òun ò sì mọ̀ níbẹ̀rẹ̀ ṣùgbọ́n lásìkò kan ó fara hàn òun àwọn èèyàn wá ń pé irọ́ ni kò lè jó òótọ́ ṣùgbọ́n òun sọ pé ohun tó ṣẹlẹ̀ nìyẹn pé ẹ̀rù bá òun ìwárìrì mọ́ òun wípé ẹni tóun ń fẹ́ ọmọge tóun ń fẹ́ nígbà tó fara ẹ̀ hàn òun apá kan ara ẹ̀ ẹja apá kan ara ẹ̀ èèyàn ṣó ṣeé ṣe kí Yemọja ó fara hàn èèyàn. ó máa ń ṣe é ṣe bẹ́ẹ̀. ó ṣe é ṣe bẹ́ẹ̀. Hmm. ó máa ń ṣe é ṣe bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ fi máa ṣe é ṣe bẹ́ẹ̀ ni pé ṣe rí ah, àwọn kọ́ yẹn ok ok yá mọ̀mọ́. àwọn ọkùnrin míì tí wọn kì í fi ẹ̀bà rúnrún kí wọ́n tó jẹ hmm. ọ̀nà máa ń fẹ́fẹ́ kúfẹ́ obìnrin bẹ́ẹ̀ hmm. ẹ máa pè ayé àtijọ́ a máa fẹ́ yàwó hmm. àdáfàsì àmọ́rú ìyàwó tá a fẹ́ sílé ṣùgbọ́n wọn tó dé sí wọn ṣe bẹ́ẹ̀ mọ́ wọn bá ti rí ó ti di ìyàwó ìyàlẹ́ èdè máa ń fara hàn káàkiri ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀. ló ṣeé ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn kan wá ń sọ pé irú bí ẹni yẹn ṣe pàdé ẹ̀ yẹn pé oore pọ̀ tí ì bá ṣe torí ọkùnrin yìí sọ pé ó ṣeun lóore o látìgbà táwọn ti pàdé ṣùgbọ́n nígbà tí yóò wá padà lọ sílé ibi tó fi hàn wọn gẹ́gẹ́ bí ilé wọn ó ní òun ò bá lé ń bẹ̀ mọ́ kóun ó padà lọ sí ṣọ́ọ̀bù àǹtí ẹ̀ tó mú un lọ òun ò ráǹtí ṣọ́ọ̀bù omi ti olójó olójó burúkú ló rọ̀ lọ́jọ́ tá à ń sọ yìí olójó pa jẹ́nà jẹ́nà sóun lára olóhùn hmm. ò bá ṣọ́ọ̀bù mọ́ kò lè rí mọ́ àmọ́ wáyé bẹ́ẹ̀ kò lè rí mọ́ kí ni ń fà á. agbára ló fi hàn. agbára ló fi hàn. agbára ló fi hàn yẹn ló hmm. bá jó béèrè kó tó fẹ́ máa hmm. sọ̀rọ̀ ẹni fẹ́ sílẹ̀ bó bá bẹ́ẹ̀ mi ẹ̀ bá gbé àgbàbẹ̀ gbàgbàrà ò bá gbé ara máa lọ jẹ́ hmm. tó bá dẹ̀ mú mi tù gbogbo orin tó ṣe fún yẹn kò ní lọ hmm. ọ̀nà tí ò bá mọ̀ ọ́ tù tó jólógbòòrò kan ni ògbóhùn ṣe fún yẹn ló máa gbà ló gbà padà á gbà padà ìyá mi ọ̀rọ̀ lọ́rùn ilé ìgbóló á gbà nǹkan yẹn padà. báwọn èèyàn bá gbọ́ nípa àyèmọ̀jà hmm. ntí wọn kọ́kọ́ sọ sí ọ̀pọ̀ ọmọ Yorùbá lọ́kàn ni ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà ayàn ṣé kan náà ni. nǹkan náà kọ. ẹ ṣàlàyé màmá. òótọ́ ló jẹ́ inú omi wọn jọ ń gbé. Hmm. àwọn ní àwọn lọ́sùn wọn jẹ pé àwọn ló ní Iyemọja hmm. àwa oníyèmọjà pàápàá hmm. àwa náà à ń bọ́mọ Iyemọja ni àjẹpá wa ọlọ́sùn. ok yín náà máa bọ̀ ṣùnà. à ń bọ̀ ṣùnà ṣùn wà nílẹ̀. ẹ ṣe wà nílẹ̀ àwọn kan bá mi wá láti Ìbàdàn hmm. wọ́n wá ìyá ìwá Yemọja hmm. ibi tẹ́ni nǹkan mọ̀nà di hmm. ibẹ̀ ló ló fi sí ìjà yìí ló mọ̀ lọ́dọ̀ àwọn lọ́sùn àgọ́ Ìjẹ̀ṣà nígbà tó débẹ̀ tó pé ní Yemọja lòun wá kiri ah wọ́n ní kó máa lọ ilé ìṣógẹ wọ́n lọ́sùn làwọn bọ́ ń bì. akíkan bíbo ẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ọ̀tọ̀ọ̀tọ̀ ni mm. kí ló yẹ kọ́mọ Yorùbá mọ̀ nípa Yemọja. ẹ ẹ ó yẹ kí wọ́n mọ̀ pọ̀ hmm. Yemọja kò ṣeé fojú di hmm. ẹ bá rómi pínṣínpínṣín kan tẹ èèyàn bá ń bá fojú di ó lè fi bẹ́ẹ̀ mú yàn lọ. ó lè mú yàn lọ. ó lè mú yàn lọ ojú ẹsẹ̀ ló máa dìbò. lómi tẹ́rẹ́ tẹ́tẹ́ ń pè mí mélòó wá lómi eléyìí. mélòó wá nílẹ̀ ó lè dìbò lẹ́sẹ̀kẹsẹ̀. Hmm tó bá fojú di pé kò sí yẹ ìbẹ̀rù tó wà lára Yemọja nìyẹn. Hmm. tó túmọ̀ sí pé Yemọja tó lágbára gbáà ni ah, nílẹ̀ Yorùbá. òun nìyá gbogbo wọn. Hmm. òun nìyá. Yemọja màmí wọ̀ta ṣé ìkan náà ni méjèèjì. ṣe lóòṣà omi. ẹ ọmọ pé àwọn èèyàn àwọn àwọn. ewendere ìdèrè a máa pè nǹkan wota ní màmí wọ̀tá màmí yóò ní ara èèyàn ara yòókù jẹ́ kìkìdá ẹja. ya. yà bẹ́ẹ̀ ni wọ́n yà sínú ni kì í ṣe. Eh, bí àwòrán tí mò ń wò náà ni. Eh, eh, wọ́n yà ni kì í ṣe Yemọja. tá a bá nù ilé yìí hmm. ojú onígbàgbọ́ ojú ẹ máa rí màá ní kí n mú orúkọ wá mo lè sọ Mélání mo lè sọ lóòrùn. ọmọ gan sáyẹnsì ọ̀rọ̀ tó wà nílẹ̀. mo lè sọ míhùn mi hmm. àwọn aláàfáà máa sọ pé kílẹ̀ ti dárúkọ mi mi wọ̀ táàbì máa fi kún pé omi tó ní agbára ni àwọn láàfáà yẹn á fi bá mi gbé ní láàrin yẹn mo jẹ́ gbàgbọ́ náà ni mi ò wọ̀ táyì náà ni wọ́n máa tẹnu mọ́ láti pé omi la o omi wálé o omi yẹmí o omi kúnlé omi jíde omi kúnlé omi tó sìn o hmm. àwọn láàfáà náà gbà kò sọgbọ́n kò sábùjà hmm. téèyàn lè ṣe lẹ́yìn omi. omi tó oògùn. omi tó oògùn. Hmm. Eh, bàbá ni a ẹ̀yin ó ṣeé ṣe kí àwọn baba ńlá wa bóyá wọ́n ti wọ́n fìdí ẹ̀ múlẹ̀ fún àpẹẹrẹ wọ́n máa ń sọ orísun ifá fún wa pé Ọ̀rúnmìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe sọ pé ntẹ́ mọ̀ bínú bí nǹkan kan bá rú yín lójú ntẹ́ mọ̀ bínú Ògún wọ́n máa ń sọ oríṣiríṣi tí odù Ifá sọ nípa ẹ̀ ṣé ó ní àwọn àlàyé ọ̀rọ̀ kan tó so mọ́ Yemọja. ó ní àwọn náà bá bímọ irú ẹsẹ̀ táyé hmm. àbí ẹ̀rìndínlógún ẹ̀rìndínlógún ni atọ́nu òòṣà. tẹ̀fí máa ń ṣèwádìí. tẹ̀fí máa ń ṣèwádìí hmm. olùtọ́mọ yẹn máa sìn hmm. bóyá ògùn ló bá wáyé o bóyá Yemọja náà o bóyá Ṣàngó o bóyá nǹkan kan ẹ̀ ń dùgbò làwọn máa dá. Hmm. ẹ̀rìndínlógún hmm. owó ẹyọ kan. ẹ òun ni o dábàá. Hmm, yàtọ̀ sí ohun atọ́nà tí mo ń ṣàlàyé tí mo ń tú àṣírí tó máa ń ṣàfihàn tó máa ń ṣètọ́nisọ́nà yàtọ̀ sí yẹn tí mò ń gbìyànjú àti sọ ni pé ìtàn ǹjẹ́ ìtàn kan rọ̀ mọ́ Yemọja wọn lò ṣá obìnrin ni. ẹ obìnrin lòun fún rẹ obìnrin ni ìyá mi hmm. obìnrin ni ẹni bá dé alẹ́ odò. Hmm. nínú ibú àbí. nínú ibú ẹ hmm. a mọ̀ pé ìyá ni torí àwọn tó rí tó bá gbé tí ò bá ní ìdí wọn wọn máa ń rí wọn yọ wọn á dẹ̀ ròyìn pé ìyá náà sílẹ̀kùn báyìí ṣùgbọ́n gbà tó rí àwọn ní káwọn máa lọ ó lè gbẹ̀yàn lógún wa yìí hmm. kó la yan ní odò dàdí tàbí níyan rìn hmm. bó ṣe wà ní obìnrin náà. bí ẹja sì ni ìrísí ẹ. sẹ́yìn àbá rí gan kì ṣẹja lọ́hùn hmm. tó bá fẹ́ fara hàn ọ̀yàn ló máa dẹja. tó bá fẹ́ fara hàn ọ̀yàn ní í dẹja wọ́n ròyìn pé òòṣà rẹwà gbáà ni. ìyá pàtàkì ni o ìyá gidi ni o. wọ́n ní bí èèyàn bá dé àjùlé ẹ̀ bíi kéèyàn máa rí gíláàsì bíi kéèyàn máa ráwọn nǹkan funfun àwọn nǹkan ẹ tó rẹwà ìrísí ẹ̀ gan ó rẹwà torí nígbà tí ọkùnrin tó lòun fẹ́ mọ̀ mí wọ̀ táyé ń sọ̀rọ̀ mm, mm. ó ní ńṣe ni obìnrin ọ̀hún dúdú minimini bí ewéko tí omi ó tún wá gùn nànànà dé gìgírísẹ̀ rẹ̀ oníṣe ni màá kà á. ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ hmm. ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ ṣebí wọ́n ń wádìí ayé kiri hmm. ayé ò dẹ̀ ṣe rí ìdí ẹ̀ tán ni hmm. ó ṣe ń jẹ́ akáàkáàká kò kún wọ́ awowowowo kò lópin ìyá mi lẹ́ni àtẹ́ka tẹ́rẹ̀ rẹ̀ kárí ayé ó ṣe ń jẹ́ nìyẹn ìwọ̀nba lálẹ́ èèyàn gbọ́dọ̀ tọpinpin mọ́ ó dà màmá mo rántí orin kan tí mo máa ń gbọ́ngbà kan orin ọ̀hún sì máa ń dùn mọ́ mi létí wọ́n á wò bí mo ṣe débí orin yẹn ló kọ́kọ́ kó sí mi lẹ́nu tán pé iyemọja yéyeye iyemọja o iyemọja yéyeye iyemọja o iyemọja gbàlúbọ́sà kófìrò fọ́ iyemọja yéyeye mo ṣe wá gbórin mo wá wé ń béèrè tí n bá dọ̀dọ̀ yín bóyá àwọn yẹn sì ń forin ṣeré ni bóyá ó yàtọ̀. orin náà ni. ṣé ara ṣé ara orin. orin ni kó bá a dùn náà ni ó bá a lóhùn tiẹ̀ tàbí nǹkan ṣùgbọ́n àwọn eléré kó bá a dùn làwọn kà sí. sáwọn rírí Yemọja tí wọn pé gbàlúbọsà kò fẹ́ràn. ṣé ń dáná ah, ni. ara tí mo fẹ́ bèrè pé. Hmm. kó bá wọn máa jẹ wọn wá. Hmm. ọlọ́run náà ò dẹ̀ nígbà wọn máa jẹ lẹ́nu. bá mi. Mm. Hmm. ngbà mo débi inú mi dùn pé àwọn màmá wa mo rí lọ́tún lọ́sì ìyẹn tó bọ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé òòṣà obìnrin ni Yemọja kí ẹni. mo láà pé wọn tán pàápàá àbá hmm. pé wọn mọ tán ẹsẹ àpé. kí wá ṣe pé ó kàn jẹ́ òòṣà obìnrin nìkan o àkíyèsí tèmi rí ni wípé òòṣà arẹwà obìnrin ni hmm. torí ní dé tí mo débi gbogbo obìnrin tí mo bá ń bí pátá arẹwà ni wọ́n ẹ̀yin gan-an bẹ́ẹ̀ ti lọ́jọ́ lórí tó síbẹ̀ ẹ tún sì ṣe pépépé pupa jáde ẹwà yẹn jáde. yóò wù mí mọ̀ bóyá bóyá àwọn orin tí wọ́n máa ń kọ tínú iye wọn já fi máa ń dùn báwọn màmá mi bá lè kọ kéèyàn tiẹ̀ gbọ́ torí wọn lórin ọ̀hún máa ń dùn gan-an ni mo ti gbọ́ rí ngbà kan tó tún sọ pé bí èèyàn bá lẹ́bùn orin jù ńgbà míì ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀dọ̀ Yemọja ló ti gbà ẹni tí wọ́n ń sọ̀rọ̀ ń wá ń mú mi rántí fíìmù kan tí wọ́n ṣe ńgbà kan tí wọ́n pè ní Yemi my lover ẹja ni mo jí pé kí n wo bí wọ́n ti kọrin ń bẹ̀ pé tí wọ́n ń gbìyànjú àti ṣàlàyé ni pé gbogbo ẹ̀bùn ní ń bẹ lọ́dọ̀ Yemọja ṣé bó ti rí nu màmá. kò sẹ́gun tí ò ní. ó yẹ kó ọmọdé bẹ́ẹ̀ fún wọn bá wá débẹ̀ ló máa fún wọn bá jẹ́ owó ló wá wáyé kó dẹ̀ jókòó tí kó máa bá táwọn ọmọ àwa ń bẹ oríṣiríṣi ẹ̀bùn ló wá lọ́wọ́. ẹ wọ́n máa sọ pé ajé pé ajé olókun aṣọ ọ̀rọ̀ dayọ̀ bí ẹ̀ bá nílò ẹ̀. bá nílò àfọ̀ bá jẹ́ ọmọ ló wá lọ àfún lọ́mọ ànígbà tí ẹ rè hmm. alẹ́ bíi àbí lásìkò yẹn ṣèbí adìrẹ kò sí ohun tí yóò ṣe lọ́wọ́ nílé ìyá mi o ọ̀rọ̀ ọlọ́run ilé gbódò kò sí ohun tí yóò ṣe lọ́wọ́ ẹ̀ nítorí kálukú bá bá lọ ló máa fún un hmm. ṣe wà ní. Eh, eh, béèyàn bá ní ìṣòro èyíkéyìí ìmọ̀já máa gbọ̀n dànù. á gbọ̀n dànù tó bá jẹ́ òun ló ń rò ó tó bá jẹ́ òun ló ń rò àbádọ́dọ̀ ẹ̀ tó bá jẹ́ kó rárí ni kárẹ̀ ò tó bọ́ sípò lọ́yẹ́ kó máa sìn ní àbá béèrè adé máa sìn ààrẹ adé tó bó jẹ́ bákan náà ni wọ́n fi ṣe bó jẹ́ àfiṣe ni bó jẹ́ ogun ìdílé yẹ́n mọ̀ pé ogun ìdílé máa ń ṣàwọn mí hmm. tí wọ́n ti yà sí mọ́ hmm. tipẹ́tipẹ́ àbádé ẹ̀bẹ̀ àgbọ̀ hmm. ọkọ̀ ọ̀run wà. ọkọọrun wà. kí làwọn àmì tí wọn máa ń rí ṣé èèyàn lè mọ̀ bí èèyàn bá lọ́kọ ọ̀run. èèyàn lè mọ̀. tàbí obìnrin kan bá lọ́kọ kí lèèyàn ó fi mọ̀. kò bàbá mi téèyàn bá lọ́kọ máa yẹn lójú ràn hmm. ó lè máa wá sùn tó bá ní aya ọkùnrin náà ní. ìyàwó ọ̀run ni wọ́n pè é. Eh, a máa bóbìnrin sùn lójú ọ̀run eh, a máa bóbìnrin sùn dáadáa ah. <laughs> kódà a fẹ́ gbádùn ẹ̀ ju táyé ni. yóò tún jẹ́ gbádùn ẹ̀. a jẹ́ gbádùn ẹ̀ ju táyé ni. alakula. bó bá jẹ́ obìnrin hmm. a máa wá bá sùn hmm. kódà bó lóyún oyún yẹn á yọ dànù. ó lè fi lóyún. o lè fi lóyún ṣùgbọ́n kò ní lè bí sáyé ah, yóò yọ dànù. òun náà ló máa dó yọ sọnù sọnù bàbá ah, ṣe tutù ẹ̀ fún wọn ó dà ṣe máa ṣe kàn léni léni. fẹ́nìkan tó lọ́kọ ọ̀run. ẹnìkan tó lọ́kọ. ẹ pín a níyà. àpín níyà. kí làwọn àkóbá ti ń bẹ́ ń di ọkọ ọ̀run ni tàbí ìyàwó ọ̀run ni ó dà pé àwọn obìnrin ni ó máa ń lákòóbá fún. ló pọ̀ jù tóbìnrin ló pọ̀. ok. ọkùnrin ló pọ̀ mú ṣàkóbá ẹ̀hún fún wọn náà ni kò ní jẹ́ àwọn olóyún. Hmm. kò ní jẹ́ àwọn hmm. bá sùn lójú ràn án máa ló ń tiẹ̀ ṣe mọ̀ pé tó bá jẹ́ níṣe lọ́kọ ni tàyé ní àmọ́ abá sùn òun ní àwọn gbókó wa hmm. àmọ́ àwọn abá sùn. ó di dọ́bù dẹ́ka. ó di dọ́bù gbò bá wá lóyún oyún àjábọ̀. Ah. Hmm. àpẹẹrẹ tọkọ ọrùn nìyẹn àbádẹ́ hmm. ẹ̀yà wọn aláfẹ́yàwó tiẹ̀ ti bí ní àlọ́kọ̀. ohun tójú máa ń rí kí wọ́n tó rí kinní ìpínlẹ̀ yà máa le pẹ̀lú ìrírí táwọn èèyàn máa ń sọ wọ́n máa ní ah, wọ́n náà ti ṣe ṣe ṣe ṣe kò lọ wọ́n náà ti lé lé lé kò lọ wọ́n ló lágídí. ẹ wọn ṣe bí ó ṣe yẹ wọn ṣe ni. Hmm. pé wọ́n lè lé lẹ́ẹ̀kan kó sì lọ lẹ́ẹ̀kan. ó lè lé lẹ́ẹ̀kan lè lórí ẹ máa bínú ẹ. ẹ máa ṣe dáadáa mi. a bá ṣe dáadáa àwọn àbá ò ṣe fún wọn lẹ́ẹ̀mejì rí. ẹ ẹ ṣe lẹ́ẹ̀mejì rí. ìdánmájẹ. ẹ̀ẹ̀kan ṣoṣo ni. ẹ̀ẹ̀kan ṣoṣo ni á dẹ̀ máa lọ nsìn òun náà là á fẹ́ yàwó tìbí náà lọ́kọ̀ á dẹ̀ máa bímọ ẹ̀. Hmm. Eh, kí ni máa ń ṣokùnfà nílọ́kọ̀ ọ̀run gan. àádọ́rùn. àwọn kan máa ń pé ehm, bóyá gbà wọn wà kékeré bóyá gba nǹkan jẹ́ níbì kan bóyá ṣe oríṣiríṣi báà ni wọ́n máa sọ. ẹlòmíín tó bá ti dẹrù ẹgbẹ́ mẹ́rù ẹ̀ látọ̀run a ṣe bẹ́ẹ̀ kì í ṣe gbígba nǹkan jẹ ẹlòmíì tó bá ti dẹrù ẹgbẹ́ látọ̀run tó ti dì mẹ́rù ẹ̀ àìbó bá fi di ẹgbẹ́ balẹ̀ tá a dẹ̀ dẹrù ọkọ̀ mọ́ ìmí ìdẹrù ọkọ̀ ọ̀run láàdì àwọn ọmọ tí àṣà ni mú wa kò fi di ẹgbẹ́ balẹ̀ dọ̀la ẹrù ọkọ̀ ọ̀run láàdì fún un. ilẹ̀ tí ń bímọ ó gbẹ bí ìpalà ní wọn máa mú débi gbàdẹ̀ ti dẹrù ọkọrin ló bá tán bẹẹ bẹẹ bẹẹ lọ ṣé wà ní àwọn kan ṣe ń bọ̀ làbújá ní lẹ́yìn. nbí. Hmm, ọkọ ọrụ lórí ọrụ ọkọ ọ̀run yìí lórí ọkọ ga ọpọlọpọ míì ló pé ga lọ káàkiri ẹ̀mí ti fẹ́ẹ̀ bọ́ wọ́n ti ròpin. ló ṣe wá nìyẹn. ṣé àwọn iṣẹ́ ribiribi kan wà tí Iyemọja yìí tó ti ṣe tẹ́lẹ̀ rí tọ́ka sí. àgbo àwọn ohun ṣe náà gbé làǹkà yìí ọ̀gbẹ́ni hmm. kò sẹ́ni wọ́mọdé bí tí ò rọ̀ bí nínú ilé ìṣógẹ yìí o hmm. pé ṣòro kan ẹnìkan bá ṣòro wọnú ilé tó so mọ́ Iyemọja tí yóò ṣe kò sí inú kò sí ẹnìkan ọbẹ̀ kún wọnú ilé tó máa bẹ̀rẹ̀ jáde àṣẹ tí o sì fọ́mọ lọ kò sí ń jọ ẹ wádìí ẹ tí ẹ lọ ibi kan pé lè ṣógẹ lọ́dọ̀ ìyá báyìí báyìí. àwọn onígbàgbọ́ máa ń rí ṣọ́ọ̀ṣì hmm. àwọn mùsùlùmí wọ́n máa ń rí mọ́ṣáàṣì ṣé ẹ̀yin náà ní ibi tẹ̀sí máa ń ṣèsìn àbí bíi náà ni. à ń ṣèsìn bí. ó sì láwọn ọjọ́ tẹ máa ṣe. ọjọ́ mẹ́tàdínlógún mẹ́tàdínlógún ni. Hmm. tẹ́ kọrin tẹ́ jò. àjò àlùlù. Hmm. torí mò ń wo ìlú kan nígun bẹ̀rùn ló jẹ́ mi béèrè ìbéèrè o. mo ṣe béèrè yìí dá mo ṣe ń béèrè mo èrò ọkàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ni mò ń béèrè torí pé ọ̀pọ̀ Yorùbá ti gbé nǹkan wọn jùnà ti pẹ́. bó ṣe wà nìyẹn. ìkànnì tiwa Yorùbá Gidi TV lórúkọ ẹ̀ ń jẹ́ àwa ń ṣèwádìí àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé àwọn nǹkan tó jẹ́ ti Yorùbá láti pilẹ̀ à ń wú síta. Si nítorí pé ẹ̀yin àgbà sọ̀rọ̀ ẹ ní ohun tí àgbà ń ṣe tí òfin ọmọdé ẹ ní àkúrú nírú ẹ̀ máa kú. ojúbà téèyàn bá fún ọmọdé mọ̀ ó máa parẹ́ ni òòṣà hmm. táfojú ọmọdé mọ̀ máa parẹ́ ni ló pa òòṣà kan rẹ́ lábẹ́kúta yìí hmm. bẹ́ẹ̀ àwọn ni wọ́n pọ̀ ṣùgbọ́n àgbàlagbà ló máa ń ṣe ọmọdé kì í ṣe ọmọdé ò rárí ẹ ẹni bá ti ta tán tó ti ra tán. Hmm. ṣùgbọ́n ẹ̀yìn Yemọja yìí ọmọdé máa ń ṣe dáadáa. gbẹ́rẹ́ wọn kò sẹ́ni tí ò ń parí fún wọn kò sẹ́ni tí ò ń bọ́ kò sọ́dọ̀ tí a tọ̀ tí mo tọ̀ tí wọ́n mọ̀ mí ò mọ̀ ọ̀tọ̀. Hmm. Hmm. mo wà láyé mo tó wà láyé wọ́n ń gbé lọ ni. obìnrin míì wọ́n máa ń ní ọmọ omi ni. ló pọ̀ jù. dúkìá má fẹ́ o bóyá èèyàn kan lọ ṣàdúrà pé òun ní obìnrin kan tó ń ṣẹ̀ṣẹ̀ rí òun fẹ́ fẹ́ ní ọmọ omi ni sá fún o ṣé kí ni ìtàn máa ń pè kan sá fún ọmọ mi ṣé kò ní nǹkan ṣe pẹ̀lú mo yé mọ́já ni. ìgbà tí ó bá lè tù. tí ó bá ti lè tù àjọ máa gbé a máa yún a máa bí ìmọ̀ tí ó bá ti lè sùn tó yọ̀tọ̀ ní bí yẹ kó gbà ọ̀tọ̀ ní bí ó gbà kò lè fẹ́ nìyẹn hmm, ó lójú ẹni tó lè fẹni tó bá jọmọ omi. ó lójú ẹni bá ti lè sùn. ṣùgbọ́n ẹlòmíì ó mọ̀ sọ pé wọ́n sọ pé ọmọ omi lò òun ò sì mọ̀. Hmm, wọ́n bá dẹ̀ mọ̀ tí wọ́n bá wá adé ṣe tuntun fún wọn. bó o ní ọ̀dọ́bìnrin kan ṣe lè mọ̀ pé ọmọ omi lòun. wọ́n báwọn náà ń káàkiri wọ́n lọ ṣọ́ọ̀ṣì àwọn oníṣọ́ọ̀ṣì tẹ̀ ń táṣìírí fún wọn gan hmm. wọ́n sọ fún wọn pọ́ mọ́ mi ni wọn àwọn náà máa gbé èso lọ odò àwọn náà máa gbé gbogbo nǹkan náà máa di rẹpẹpẹ òdòdó àwọn ni wọ́n ń bá wọn ṣe gbòòbá yà wọn ajá náà máa dé irú ọ̀dọ̀ wa yìí lọ́tàn hmm. ni wọ́n bá gbé èso lọ odò títí títí. làpá wọn ń wẹ̀ lódò lóru tí wọ́n gbọ́dọ̀ lódò bẹ́ẹ̀ lómi ìbá ròdò báyìí yóò máa ké ni mm. yóò máa ké ni pé ọmọ mi lòun o. ẹlòmíì ò sẹ gbọ́dọ̀ gba abẹ kọjá rárá. omi yẹn lè gbé lọ. àdàbí <laughs> kókó sí ló máa rí lójú ẹ. ó hmm, fẹ́ lọ bá mọ̀mọ́. Hmm. ọmọ mi kan inú àwọn ọmọ tá a ṣe tutù òun ní ọdún tó lọ yìí wọ́n sọ fún bàbá ẹ pé bàbá mi jẹ́ kóun lọ sálẹ̀ omi ah. torí òun fẹ́ gba abúlé òun fẹ́ gba ògùn fábúlé yẹn eh. bàbá bá wọlé bí gba hmm. bàbá wọlé bí mo lé mi ò gbọ́ rí kéèyàn lo alẹ́ omi kó bọ́ o hmm. nígbà tí pé ó ṣubú ó la àwẹ̀ lódò ó kó sódò hmm. wọn ní kó sì ti fúnra rẹ̀. ẹ máa sọ̀rọ̀ yín lọ́wọ́ kí ti ń gba oyin lẹ̀ ni. kó wá dìde lọ́wọ́ kó là bá fún rẹ̀ àfojúdi ni o máa fi sọ bẹ́ẹ̀ fún bàbá aládé fi ṣe tuntun yẹn fún ní ọba fi bí bá fi mú kó lẹ́nu tuntun yẹn mọ́ jáde náà láṣẹ fún. àti rẹ nìkan náà rí tó lóun rìn lórí omi wọn ni wọn ṣètùtù àwọn ètùtù kan wọn á mú òun rìn lórí omi yẹn fẹ́ sóògùn owó ní tiẹ̀ o ìkórè wọn rí ìṣekúṣe wọn ṣe kiri torí owó ìnẹ́dẹ̀ ni owó náà padà sórí ìbéèrè kan tí mo béèrè lẹ́ẹ̀kan gbogbo ẹ̀sìn kọ̀ọ̀kan ló máa ń lórin tiẹ̀ yóò lórin tí wọ́n máa ń kọ fún Yemọja sínú Yemọja fún wọn ṣáà lè rorin ọ̀hún gbọ́. ẹ̀yin ìyá mi ẹ bóyá ẹ lé kí wọn ó gbé. semi ok ìyèmọ́jà awuyo! oníyè ṣẹ́ ń mi o ìyèmọ́jà àwòyó ẹ̀rù ẹ̀ bà mí olùwòdò ń o omi pa mí mo omi pa mò ń bẹ̀bẹ̀ èmi má pa mí o ẹrù ẹ bà mí o mò ń bẹ̀bẹ̀. èmi pa mí o mò ń bẹ̀bẹ̀ omi má pa mí o ẹrù ẹ bà pa wá o tọ inú mi dùn gan ni fún àwọn èsì eléyìí tí ẹ ń fún wa ṣé ọkùnrin yìí wá ṣe mọ iyemọja rárá ní obìnrin nìkan ló wà fún. àwọn abọ̀gbùrẹ́ ọkùnrin ní olúgbọ̀jọ wa àwọn olúgbọ̀jọ àwọn oníbodè tí wọ́n bá ń gbẹ́rù lódò ọkùnrin ló máa gbà sọ́kọ̀ hmm. tó máa gbé lọ ìbú àwọn obìnrin kọ́ nìyẹn. àwọn ìgbà wo lẹ máa ń sọdún Yemọja yìí. a máa bẹ̀rẹ̀ ní oṣù kẹsàn-án. oṣù kẹsàn-án ọdún mm. odò náà lẹ́sìn ti ṣe. ìdí là ń ṣe àwa gbèsè lọ àgbèsè mm. lọ odò. tún ti gba ìmọ̀ kún mọ̀ lónìí ìmọ̀ wa tún lè kàn sí i. màmá àlè sí náà ẹ lè ṣe náà ẹni ṣíṣe. àmín mi àṣẹ ẹ ṣeun gan ni o. ẹni ṣe léyà ilé tẹ máa wọ tẹ́ni jáde ẹni báwọn wọ. àmọ́ bóyá àwọn mọ̀mọ́ wa bóyá arẹ́ni tó ní ọ̀rọ̀ kan láti sọ bóyá àfikún tàbí lára ìrírí wọn pẹ̀lú Yemọja bóyá ní tí Yemọja ti ṣe fún wọn rí tí wọ́n lè sọ. So àyè wà o. àlòkàn yìí wọ́n gbé wọ́n ní wọ́n ń pè yín o. àbí. bàbá òṣèlú oníyẹmọjà tí mo jábọ̀ ogun tí inú ilé ṣogbẹ ok èmi ni bàbá òṣèlú oníyẹmọjà tí mo jábọ̀ ogun nínú agboolé ṣogbẹ. Okay láti tí a bá lọ́wọ́ àwọn bàbá àtàwọn ọjà tí ó ti ń ṣe bọ̀ bá a dẹ̀ ṣe ń ṣe náà ni à ń ṣe kó tó dórí màmá tó kù ní ìsìn màmá tó kù ní ìsìn àwọn ẹ̀nà fọwọ́ ẹ̀ lè wá ní ọwọ́ làádó ṣiẹ́lẹ̀ tó bá ti ní Yemọja inú ilé náà ni gbogbo oníyemọja òṣìẹ́lẹ̀ àjọ ìṣe náà ni inú ilé náà ni kò sí wọn tó fẹ́ ṣe tó máa fi ẹ̀yìn wa mọ̀ ṣó ilé ṣúgẹ́fẹ́ dé ilé ṣúgẹ́fẹ́ dé báwa náà fẹ́ ṣe àná àwọn òṣìẹ́lẹ̀ náà fẹ́ dé ńgbọ̀n bá dé làṣẹ máa máa ṣe Yemọja jẹ́ òòṣà kan tó yẹ pé kárí ayé ni kò síbi tí kò sí ìyàtọ̀ tó kàn wà nù Yemọja sí gẹ̀lẹ̀dẹ́ ó pọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín náà wọ́n believe pé Yemọja yẹn gẹ̀lẹ̀dẹ́ ni ṣètì onígẹ̀lẹ̀dẹ́ dẹ̀ wà ní àyè ẹ̀ lọ́tọ̀ oníyemọja tó ń ṣe ẹ̀gún ẹ̀ tẹ́ pé Yemọja gangan ló ń sìn tí ò sí nǹkan mí ọ̀tọ̀ àwọn tẹ́ ẹ ń gbèsè káàkiri ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń ṣe oníyemọja ẹgbẹ́ ló mú ẹlòmíì tó máa ní wọ́n gbèsè Yemọja wọ́n gbèsè lódò jẹ́ pé oríṣiríṣi àwọn èèyàn ẹlòmíì ò mọ nǹkan tó ń jẹ́ Yemọja wọ́n ṣàmọ̀ pé odò wà tó bá ti béèrè tó bá ní ẹlẹ́gbẹ́ ni ẹ́ á máa pé bóyá ẹgbẹ́ omi o bóyá ẹgbẹ́ odò tó bá ní ẹgbẹ́ odò ni o ó ti wò pé kò sí nǹkan mímọ́ èsè ni kó tó dẹ̀ di pó kàn yẹn yẹn pèsè kó tó kàn yẹn ó níbi wọn máa ń ba dé kó tó kọ pé ẹgbẹ́sẹ̀ lòdò fún Yemọja ó ní irú ọmọ tó máa yà ó ní bí ó ṣe máa rìn kó tó dé pé ah, àfi kó máa fún Yemọja ní òun jẹ ní ìsìn Yemọja ti wá gbajúgbajà gan-an tó ń sin Yemọja gan-an tó ń ṣòṣà Yemọja gan-an àwọn tó ń ṣòṣà Yemọja gan-an tó ń mu tó ń ba láti máa sìn gan àwọn ẹni táwọn sọ yìí ọ ti ṣe ju àwa gan lọ débi pé àwọn ọmọ oníyẹmọja pàtó inú mi dẹ́ pé bẹ́ẹ̀ ṣe wáyé ọmọ àjọ mọ̀ pé Yemọja jẹ́ òṣà kan pé àwọn kan wà tó pa àwọn náà ń sìn gangan tó yẹ pé ọ̀tọ̀ lẹ́gbẹ́ ọ̀tọ̀ níye mọ́já different wà láàrin ó yàtọ̀ ọ̀tọ̀ nínú ẹni ẹni fi ṣe ń yí oníṣẹ́ o. gẹ̀lẹ́dẹ́ yẹn ṣó náà ní nǹkan ṣe pẹ̀lú dò ni. Hmm, gẹ̀lẹ́dẹ́ dàbí eegun iyemọja ni ó ti yé gẹ̀lẹ́dẹ́ dàbí eegun iyemọja. mo ti ń wo àwòrán yẹn náà. ó dàbí eegun iyemọja ni mọ̀ṣá bí ọkùnrin máa ń négún ó yàtọ̀ sí òòṣà màá oníyemọja ló kọ́kọ́ máa ṣe àìsàn fún wọn kí gẹ̀lẹ́dẹ́ tó lè ṣeré rárá látijọ́ wọ́n máa pè wá wọ́n máa ru ọ̀tún lóòdò tó máa la múlù odò ṣe gbogbo ètùtù ẹ̀kan ṣe lódò ìgbà yẹn lọ́sẹ̀ máa wá ní gẹ̀lẹ́dẹ́ máa ẹ̀fẹ̀ máa gun òkè tí yẹn mọ́jọ́ bá kọ́kọ́ ṣe tutù ẹ̀kan ọbọ̀ yẹn máa ṣe gbẹ gẹ̀lẹ́dẹ́ yóò lè ṣe. Hmm. ṣètì ìmọ̀já ló máa ṣíwájú gẹ̀lẹ́dẹ́ ló máa tẹ̀lé gẹ̀lẹ́dẹ́ yẹn àwọn èèyàn kọ́pì jù ní bara bẹ́ẹ̀ ni kò ṣe bí ní bara ni gẹ̀lẹ́dẹ́ yẹn àwọn èèyàn wá believe pé ìmọ̀já ni. Hmm ní ìsìn bàtà bá súnmọ́ wọn kúlẹ̀kúlẹ̀ àwọn oníkan máa sọ pé àwọn ìṣó níye mọjá o onígẹ̀lẹ̀dẹ̀ ni. síbi tí wọ́n gbé káàdì alẹ́. iye ah, mọjá wa náà là ń ṣe iye mọjá tó yẹ kó ọ̀dẹ̀ ṣe tọpọ́tọ̀ níbi iye mọjá wà ọ̀tọ̀ ni ọlọ́run agbá fún wa àdẹ̀rí ṣe. ẹ̀yin tẹ́ wá jí ọ̀dọ́ tẹ́ ń ṣe iye mọjá báwọn ọ̀rẹ́ yín tàbí bóyá obìnrin kan ọ̀dọ́mọdébìnrin wá sọ ní skul pé ah, oníyẹmọjá lòun ò yọ wá sọ fún ọkùnrin wọn ìbẹ̀rù wọn ìjápa. bá ti mọ̀ ọ̀nà ẹ̀ ní tó dẹ̀ ti mú wálé tó dẹ̀ bí lè ṣe rí ó ti mọ̀ pé òun ti máa má bà sí nìyẹn tó oore wà lára àìmọye lómìnira tó bá fẹ́ yàwó tí ó bá kọsẹ̀ jáyé kó béèrè díẹ̀ kó dẹ̀ wá dílé yẹn kàn ó máa ń ṣubú látara obìnrin hmm. ìmídẹ̀ẹ̀kẹ́ bá ti wá díẹ̀ tó dẹ̀ gbé ìṣesí wọn ìlọsíwájú wọn ó ń dé ó dẹ̀ wá gbàdúrà àdúrà yẹn dẹ̀ ń gbà àìmọye ọmọ mi náà tó pé wá mi láti skul tó wá tọ pé kò ń tó nígbà tó dẹ̀ nọkọ tó dẹ̀ mú wọn padà wá pé ìmọ̀jà ọkọ tó ṣe fóun rèé o nǹkan báyìí ló ń tọwọ́ fún nǹkan báyìí ló ń tọwọ́ fún tí wọ́n ẹni yẹn tí nǹkan yẹn bá dọ́wọ́ ẹ̀tọ́ tó bá padà fẹ́ fi iléeṣẹ́ kó máa jìyà bó hmm. ṣe bí ogun ẹ̀ ṣe lọ nìyẹn. tó hmm. túnbọ̀ pé béèyàn bá fẹ́ ọmọ Yemọja èèyàn ò gbọ́dọ̀ yẹn jẹ́. wọ́n bá tọ́jú ẹ̀. wọ́n bá tọ́jú ẹ̀. Yorùbá Gidi TV ó yẹ ń ṣàlàyé ọ̀rọ̀ díẹ̀ bí àlékún ká lè má gbòbí ẹni owó ẹ̀kún nípa ọkùnrin kan báyìí tó fẹ́ mọ̀mí wọ̀ta tó bá mọ̀mí wọ̀ta ṣeré tí wọ́n jọ lùgbà fún sáà kan kó tó di pé mọ̀mí wọ̀tá fara ẹ̀ hàn tó sì fojú ara ẹ̀ rí i pé ó ní orí àtara èèyàn ṣùgbọ́n ní ìrù ẹja tẹ́ ẹ bá wo fídíò náà lánàá àlàyé ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni pé a gbọ́ ìsọfúnni nípa ọkùnrin yìí gẹ́gẹ́ bí àkàndá ẹ̀dá kan iṣẹ́ ìwádìí la tá a fi pè wá kí àwọn èèyàn lè kọ́gbọ́n látara ẹ̀ àwọn ò mọ̀ wípé àwọn ìṣẹ̀lẹ̀ abàmì míì tó ṣẹlẹ̀ yàtọ̀ sí èyí táwa tiẹ̀ ti gbọ́ ṣáájú ìṣẹ̀lẹ̀ abàmì èyí tó ṣẹlẹ̀ sí tá a gbọ́ ṣáájú gan a ò tiẹ̀ tí ì dórí kókó yẹn tá a fi wò pé ká dáwọ́ fídíò yẹn dúró lásìkò yẹn ná nítorí pé àwọn ìṣẹ̀lẹ̀ ìrírí ayé tó ń sọ fún wa yìí ó lágbára ó kọjá òye ẹ̀dá ó sì kọjá tí èèyàn lè gbàgbọ́ bẹ́ẹ̀ kí nìdí tá a fi ní ká dáwọ́ fídíò yẹn dúró ná lánàá tí ò fi kọjá ibi tá a bá déhùn ìdí ni wípé nígbà tó ní wọ́n ń gorí omi lọ wọn ò sì rì sódò a wò pé ó yẹ ká dọ̀dọ̀ babaláwo tàbí alágbára ọkùnrin tó ro lágbára tí wọ́n fi rìnrìn àjò náà kí gbogbo yín ó fojú yín rí i bí bàbá ọ̀hún bá sì wà láyé bí ò bá tiẹ̀ wá sí láyé a ní láti débẹ̀ àwọn èèyàn ṣáà wà ń bẹ̀ láti fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ ilé wo ló gbé àwọn wo ni wọ́n jọ ṣe kékeré àwọn wo gan-an ni wọ́n jọ fi ojú rí níwọ̀n ìgbà tó jẹ́ pé òun nìkan kọ́ ló rí mọ̀mí wọ̀tá yìí àwọn wo gan-an ni wọ́n jọ rí mọ̀mí wọ̀tá tó ní orí èèyàn ara èèyàn àti ìrú ẹja ó yẹ káwọn náà ó sọ̀rọ̀ gbogbo wọn pátá la fẹ́ ṣe àkójọpọ̀ fídíò wọn láti mú wá fún yín lábala kejì títí tá a tún fi dé orí kókó ọ̀rọ̀ kan tó ní í ṣe pẹ̀lú bọ́kùnrin yìí ṣe lọ sí ọgbà ẹ̀wọ̀n kí ló gbé e débẹ̀ báwo ló ṣe jáde ṣó ti wọnú ilé kan rí láì ṣílẹ̀kùn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dinú fídíò tó ń bọ̀ lọ́nà nípa ọkùnrin tó fẹ́ mọ̀mí wọ̀ọ́ta ẹ ṣáà farabalẹ̀ láti wo fídíò náà nígbà tó bá jáde títí ọ̀la ọ̀túnla kọ́sẹ̀ yìí tó parí ó ṣeé ṣe kí fídíò náà jáde torí pé a fẹ́ rin àwọn ìrìn àjò láti ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ míì lórí ọ̀rọ̀ yìí náà ni o ẹ ṣe ìkànnì Yorùbá Gidi TV a fi ń dá yín lójú pé a ò ní gbé ìròyìn èké jáde fún yín nígbà kankan àwọn ò máa ṣèwádìí tọpinpin nígbàkigbà tá a bá gbọ́ ohunkóhun rí ohunkóhun láti fi òdodo hàn iṣẹ́ ìwádìí la mú lọ́kọ̀ọ̀kan fún ìgbéga àti ìdàgbàsókè Yorùbá Ọlákúnlé Fásùgbà ló kọ mi ire o. ìwọ orí wo wo ṣe là ń fọwọ́ gbalẹ̀ jìn. ẹni pé kan máa lò lẹ́. ẹni pé kan máa lò lẹ́. ẹni pé kan kàn ká pàgbó. a kì í torí wèrè pòkú kọ́ ọ. ẹ má ṣe bínú orí adé.